mo kí yín káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbẹ́júgbẹ́jà amúlùdùn ní Túndé Ednut ló ti ṣe ìkìlọ̀ fáwọn ènìyàn kan wípé bí àwọn kan ti ń ṣe àṣeyọrí tí wọ́n sì ń fi sórí ìtàkùn ayélujára kò túmọ̀ sí ọ̀nà láti máa tọrọ owó lọ́wọ́ wọn ó sọ eléyìí lórí ìtàkùn ayélujára láti fi ìkọminú rẹ̀ hàn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ni wọn kì í fi àwọn àṣeyọrí wọn hàn lórí ìtàkùn ayélujára nítorí bí àwọn ènìyàn kan yóò ti máa ìrànlọ́wọ́ owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lákòótán ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé kì í ṣe ohun tó bójúmu rárá fún àwọn ènìyàn láti máa wo irú ìwà bẹ́ẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìṣọwọ́ tí òṣèré Judy Austin eléyìí tí ó jẹ́ olólùfẹ́ gbajúgbajà òṣèré Yul Edochie ṣe ń kì í ní mẹ́sàn-án mẹ́wàá lórí ìtàkùn ayélujára báyìí ti wá lékenkà Judy Austin ló fi fọ́nà fídíò sórí ìtàkùn ayélujára eléyìí tó sì ṣe ọlọ́kan òjọ̀kan irú rẹ̀ tó fi ń ṣe fọ́rífọ́rí lórí ìtàkùn ayélujára rẹ̀ láti máa kí ọkùnrin ọ̀hún Yul Olú Ẹ̀dóchè wípé ọkùnrin dáradára ọkùnrin takuntakun alákínkanjú ọkùnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn tí ó parí fọ́nrán fídíò náà ló wá ṣẹ̀ṣẹ̀ ṣe àtọ́ka rẹ̀ tó sì kọ síbẹ̀ wípé ẹni tó bá jí akínkanjú àti ọkùnrin tó bá káàtó kó wá kojú gbajúgbajà Olú Ẹ̀dóchè ẹ wò díẹ̀ nínú fọ́nrán rẹ̀. Angels are behind you they are in front of you they are by your sides taa àwọn èèyàn mọ̀ taa ọ̀nẹ́kọ̀ọ́ náírà yà náà kọfí àná. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà akọrin ẹ̀mí ni Yínká Aláṣeyọrí ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ pé àwọn ènìyàn síbi ètò ńlá rẹ̀ kan eléyìí tí ó pè ní oníṣègùn ńlá tí ó wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá ọdún 2023 Yínká Aláṣeyọrí ló ti ń fọn rere rẹ̀ báyìí fún àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára láti lọ forúkọ sílẹ̀ lórí ìtàkùn ayélujára wẹ́bsáìtì òun lójúnà láti ni èyí tó ń bọ̀ lọ́nà ẹ díẹ̀ nínú ẹ̀. Eh, it is free registration is compulsory for everybody tell your friends and family august one registration start properly there will be ministers of god to pray with us prophetic declaration salvation healing and many more. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń sọ wípé kí gbajúgbajà akọrin ni Burna Boy kó wá ṣàlàyé fún àwọn ọ̀nà tó gbègbà gan tí kò fi ní ìyá ọmọ kankan nínú iṣẹ́ orin eléyìí tó ń ṣe lọ́wọ́ ọ̀rọ̀ yìí ló jẹyọ bí àwòrán gbajúgbajà olórin akon àti àwọn ọmọ rẹ̀ mẹ́sàn-án ti gba orí ìtàkùn ayélujára tí àwọn ènìyàn sì ń sọ wípé bí eléyìí bá lè ní ọmọ mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ mélòó mélòó ni ká sọ ti Burna Boy ẹni tí kò ní ọ̀rẹ́bìnrin tàbí tí kò ní ìyá ọmọ kankan kan tí wọ́n sọ wípé ó lóyún fún un ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti ń sọ èyí lórí ìtàkùn ayélujára wípé Burna Boy jáde wá kó wá ṣàlàyé fún wa ọ̀nà tó gbé gbà gan tó fi ní obìnrin kan tó lè sọ wípé òun lóyún fún ọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà olórin ìsìláàmù ni ìfáyà singa òun ló ti lo ìtàkùn ayélujára Instagram ti T-Rain tó jẹ́ olùporinpọ̀ àti olóòtú orin láti kéde fún àwọn ènìyàn wípé òun ti ń poṣẹ́ tuntun kọpọ̀ lábẹ́nú léyìí tó sì sọ wípé bó bá jáde yóò yóò jẹ́ èyí tí yóò mìlú títì tí rain pẹ̀lú fi fọ́nrán fídíò ọ̀hún sórí ìtàkùn ayélujára rẹ̀ bí a kò bá gbàgbé wípé ọkọ̀ pàtàkì nínú àwọn olùpọnrin pọ̀ àti àwọn ènìyàn tó jẹ́ olóòtú orin ni ní tí rain jẹ́ tó sì ṣẹ̀ṣẹ̀ sí ibi ilé ìpọnrin pọ̀ rẹ̀ èyí tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí àwọn gbajúgbajà akọrin fújì ni KS Malaika Pasuma àti àwọn mìíràn bẹ́ẹ̀ wá láti bá yà sí mímọ́ àti láti ṣe ilé ìpọnrin pọ̀ náà láti ìgbà náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ gbajúgbajà ìlú mọ̀ọ́ká náà ti ń darapọ̀ láti láti wá ṣiṣẹ́ wọn níbẹ̀ ní báyìí olórin Islam Kifaya Singer òun ló ti ń lo ilé ìporinpọ̀ ọ̀hún láti máa gbáradì fún orin rẹ̀ tuntun eléyìí tó sọ wípé tó bá jáde yóò mì ìlú títì ẹ díẹ̀ nínú ẹ̀. ọba tó ń fàánú sọ̀rọ̀ ayé ẹni tán ti ròpin táyé fi ń tún wọn wò torí pé wọ́n ti dògo bá mi tún ayé mi tó fọ̀rọ̀ wá ayé mi. ní nọ́mbà ẹ̀ẹ́lẹ́ẹ̀karùn-ún gbajúgbajà olórin ẹ̀mí ni Dare Justify ó ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ sọ bí ó ti yàbàrà ní ìlú Ìbàdàn láti ṣe àbẹ̀wò sí ilé olóògbé wòlíì olúwa ni bàbá ọlọ́wẹ̀rẹ́ ẹni tí ó dágbére fáyé ni lọ́lọ́ yìí Dare Justify ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àlàyé èyí bó ti yà síbẹ̀ tó sì ń kọ ọ̀rọ̀ ọlọ́kanòjọ̀kan tó mọ̀ nípa wòlíì àgbáyé ni bàbá ọlọ́wẹ̀rẹ́ ẹ wo díẹ̀ nínú ẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ẹgbìnrin ọ̀tẹ̀ ó ní ọ̀rọ̀ gbajúgbajà ẹni olúwa àti Priscilla tí í ṣe ọmọ ìlú mọ̀ọ́ká Ìyábọ̀ Òjó jẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń sọ wípé ọ̀rọ̀ ìfẹ́ kọ̀ọ̀kan ń bẹ láàrin àwọn méjèèjì ní báyìí ẹni olúwa ti lo ìtàkùn ayélujára Instagram rẹ̀ láti sọ ibi tó wà atóhun àti Priscilla bí ó ti sọ wípé òtútù díẹ̀ mú ní orílẹ̀-èdè South Africa ṣùgbọ́n òtútù ọ̀hún kò lè pa òun o nítorí pé òun wà pẹ̀lú bestie òun ọ̀rẹ́ kòríkòsùn òun ti ṣe Priscilla Australia èyí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára máa tẹ̀ ẹ́ sójú ẹ̀ wípé a ò kúkú mọ ibi tí ẹ̀yin méjèèjì ń bá ọ̀rọ̀ yín lọ nígbà tí ìyá ọmọ pẹ̀lú sọ wípé ẹ̀yin ọ̀rẹ́ kò rí kò sùn nígbà tí wọ́rí pikin pẹ̀lú tẹ̀ ẹ́ sójú ẹ̀ wípé a ẹ kú oríire ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti lọ lórí ìtàkùn ayélujára bí ó tilẹ̀ jẹ́ wípé ẹni ọlá kò tí ì wá síta gbangba wálíà láti sọ fún àwọn ènìyàn irú ọ̀rẹ́ kò rí kò sùn tí òun àti ẹ̀jọ́ ń ṣe tàbí ọ̀rẹ́ tí yóò padà wá dúró tí yóò sì débi ìgbéyàwó ni kò sẹ́ni tó mọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà akéwì ni ìbẹ́ríọlá ó ló ti ń kí adẹ́rìn pòṣónú ará ìbàdàn ni kò fowó rọlá èjìdé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí kò fó ìbàdàn wípé ó kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n lo ìtàkùn ayélujára wọn pẹ̀lú láti kí gbajúgbajà adẹ́rìn pòṣónú àti òṣèré ni kò fó ìbàdàn bí olódùmarè ti fi ọdún kan kún ọdún rẹ̀ lókè èèpẹ̀ bẹ́ríọlá ló kéwì ọ̀nà àrà ọ̀tọ̀ tó sì sọ irúfẹ́ obìnrin ọ̀hún bí ó ti jẹ́ akíkanjú àti ẹni tó múṣẹ́ rẹ̀ níbàdà ẹni tó nífẹ̀ẹ́ àti ìwà ìrẹ̀lẹ̀ púpọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ̀rẹ̀ọ́lá ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí kòfowórọlá èjìdé wípé àṣeyí ṣàmọ́dún ẹ díẹ̀ nínú ẹ̀. kòfowórọlá èjìdé ọmọ lákúnlé o kòfowórọlá èjìdé ọmọ lákúnlé bá a ti péjú sọ́dún èyí bẹ̀rẹ̀ ọ̀la mo ní kájọ péjú ṣe tẹ̀mí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà òṣèré ọdúnladé adékọlá ló ti fi fọ́nrán fídíò ṣàlàyé tó sì ń kí aya rẹ̀ wípé ó kú oríire tí oyè díákónì obìnrin tí wọ́n fi jẹ nínú ìjọ ọdúnladé adékọlá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń lo ìtàkùn ayélujára wọn láti máa gbàdúrà fún ìyàwó rẹ̀ báyìí ló fi fọ́nrán fídíò sí àti nítorí ọmọ. àti ní ti ẹ̀mí iná. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó-olú ló ti yọ ìdá àádọ́ta owó ọkọ̀ tí í ṣe ti ìjọba brt kúrò fún àwọn ènìyàn láti lè máa jẹ mùkútù lílọ sókè sódò nínú èkó bí ó ti yọ owó náà bí a kò bá gbàgbé wípé láti ìgbà tí wọ́n ti yọ owó ìrànwọ́ epo ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń kojú làásìgbò àti ìlà ìlò àti débiṣẹ́ àti láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ ṣe láìsí wàhálà ní báyìí lójúnà láti fún àwọn àwọn ènìyàn ìpínlẹ̀ Èkó ní ìrọ̀rùn gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti yọ ìdá àádọ́ta owó tí àwọn ènìyàn yóò fi máa wọ ọkọ̀ BRT kúrò báyìí kí àwọn ènìyàn tún lè gbádùn ìrànlọ́wọ́ láti inú eléyìí Babájídé Sanwó-Olú ló sọ ọ̀rọ̀ náà jáde ẹ díẹ̀ nínú fọ́nrán náà. Immediately from Wednesday, uh, all public transportation that are being controlled all on high capacity buses will be plying all the routes of Lagos at 50% discount. Um, all the commuters that will plying on this route will start enjoying a 50% rebate on the current